بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وسلم مواصلة لما تقدم قال المغرب قال الحافظ ابن حجر في كتاب بلوغ المرام تحت كتاب الحدود باب القصد باب حد القصد وعن عبد الله بن عامر بن ربيعة قال وعن عبد الله بن عامر بن ربيعة قال لقد أدركت أبا بكر وعمر وعثمان رضي الله عنهم ومن بعدهم فلم أرهم يدربون المملوك في القصر إلا أربعين رواه مالك وثوري في جامعه حديث ليه ابن حجر سيدي ما مالك لبقى àti àtàórí nínú jámìí rẹ̀ imam malik nínú muwatta afáwọn abdullahi bin abdulrahman al-bassam ọ̀sọ̀ yìí pé alhadithu sahih hadithi yẹn ntọ́fẹsẹ̀ nílẹ̀ ní. ó sì ní bẹ́ẹ̀ àti náà gbà wá ìsìnàdù bẹ́ẹ̀ àti náà tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ abdullahi ọmọ aadé ọmọ rọ̀bíyà ó ní dájúdájú ń bá Abubakar àti Umar àti Usman kọ́lọ́nkọ́ yọ sí gbogbo wọn àtàwọn tí wọ́n tún jẹ khalifa lẹ́yìn wọn tí wọ́n tún wá lẹ́yìn wọn náà falam arahum yadribuna al-mamluka fil qasbi illa arba'in kò sígbà kan tí mo rí tí wọ́n fi ìdíyà jẹ ìparọ́ sinamáyàn fún ẹrú tó ogójì ẹgbàá ìyẹn ni pé ọmọlúwàbí ló ní éèsì ìgbẹ́ ẹrú ìdajì tiẹ̀ ni nítorí gbólóhùn ọlọ́run sọ pé fàyín àtẹ̀yìn náà bí fáhíṣàtìn فعليهن نصف نصف ما على المحصنات من العذاب àwọn obìnrin tí wọn jẹ ẹrú tí wọn bá ti jìnnà ìdajì ìdíyàjẹ tí ń bẹ fún ọmọlúwàbí lóbìnrin tó bá ti dìnnà ni àwọn ọmọ ẹ̀jẹ̀ ti wọn tòtítù ẹgbẹ́ mi dìnnà ẹgbà kíni o ẹgbà fífi wọn jẹ kò sì sí ìdajì rọ́jìm nínà náà lẹ́ẹ̀fi ṣe fún un mo rò kó ti yé sí tó nínà lẹ́ẹ̀ lẹ́ẹ̀fi ṣe fún un àdìsọ́tẹ̀ lélẹ́yìí. Ibn Hajar sọ pé mustapha tó ní àárẹ̀ mọ́ Bukhari àti Muslim lọ́gbà wa ní kí wọ́n ju àdé sọ̀tọ̀ tẹ̀lé lẹ́yìn. látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man qatafa mamlukahu يقام عليه لحد يوم القيامة إلا أن يكون كما قال ẹn bá parọ́ sinamá ẹrú rẹ̀ ó sì ti mọ̀ pé owó òun ni kò ní claim bóyá tó dúkìá lẹ́rú kò ní claim gangan gbọ́dọ̀ kóòtù gan pé alọ́pàá ọ̀sìn ni wọ́n lówó òun àá lọ́wọ́ dáńtọ̀ yìí lólówó rẹ̀ yọ abẹ́gun ó pọ́n bí àbí bí ọjà tí ó mú kùn lẹ́gbẹ̀ẹ́ àbí tí ó mú kùn lẹ́gbẹ̀ẹ́ ìjọ ọlọ́sàá lọ́la àdìọ́sọ́lá pé pé ẹ ń bá parọ́ sinimá ẹrú rẹ̀ tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìkọ́ ọmọ alẹ́ yìí la hàbí yẹ ọmọ ẹlẹ́sìn yà á ọlọ́wọ́ gbé ìdí àjẹ ti ẹ̀ lólè lórí ìjọ mi dàgbé yà á ilà ayẹ̀kú nà kàmá káàdì fẹ́ẹ́ tí kìí ṣe lọ́lọ́pàá mi dẹ́túbọ̀rọ̀ pẹ̀lú ìyẹn. so ìtọ́ka ti ń lórí wípé àfi ìdí àjẹ sílé ayé àní ṣe fún eléyìí ni báàbò hajj sẹ́rẹ̀pà ọ̀rọ̀ rèé nípa ìdíyàjẹ́ tá a mọ̀ ṣe fún ìjàlè ayé àbúrò àtúnjọ abẹ́kùnfà rẹ̀ tó ní wàsáàrí kú wàsáàrí pọ́tùpọ́tù àìdíyàwó jàzá àmbìmọ̀ kásábà nàkàlà mìíràn lọ́ọ̀yì wàlláhu azizul hakim ẹ̀ ń bá jalè lọ́kùnrin àti ẹ̀ ń bá jalè lóbìnrin faqta'u aydiyahuma ẹgbẹ́ ọwọ́ àwọn méjèèjì jaza'an bima kasaba kó lè jẹ́ ẹ̀san fún ìfiànṣe fọwọ́ náà wọ́n ti jalè ẹgbẹ́ ọwọ́ rẹ̀ nàdáàlà minallah ìdí àjẹlá tọ̀dọ̀ ọlọ́run yẹn o wallahu azizun hakim ọlọ́run ọba ọba adébórí ni ọba tí ò sí wẹ̀ alhakim ọ̀jọ̀gbọ́n ni ẹ̀yẹ má bí ọwọ́ lè sí kí ẹ máa wo tójú yín ọmọ rí nígbà tá a bí ọwọ́ lè ẹ̀wọ̀n tójú wá rí kékeré lè yẹn ti ṣe ni ìyẹn ti pa ẹsẹ̀ ìrùkù tó nígbà tẹ́ ẹ̀ bá ti kékeré tẹ́ ẹ̀ bá ti bí ọwọ́ lè nígbà ọ̀bá yá lọ yọ kódà èèyàn gan yọ mọ gbé èèyàn gan yóò kó ohun jíjẹ èèyàn lásán àbí òrí bẹ́ẹ̀ ni ó kó ní pé wọ́n ń di owó èèyàn nìkan wọ́n tún di èèyàn gan sámsám lójijì kọ́lọ́ nǹkan sànù wa o ọ̀tọ́ ẹgbẹ́ tí wọ́n bá gbọ́ nínú ìwọ sọ pé màá kú tó sì bá láàkẹ́ ìwọ bẹ́ẹ̀ ẹnìkan ti pè mí kalẹ̀ ẹjọ́ kan yìí èmi gẹ ọ́ sáà wò pé kí ni à ń wí tó bá fáìsọ̀ mi àbẹ̀lì títò sọ ibi ọ̀n bẹ́lẹ̀ bí ẹ̀ ti máa ń jẹ́ yẹn ah, níbi ọ̀gbọ́n yà fẹ́ ti sọ yìí eré òtí ẹ̀rọ inú lọ <laughs> ah, ó ní aláwọn kan bẹ́ẹ̀ ní ìdí àti ẹrú ìyẹn ní wọ́n fi so jẹ tó mọ kẹta àrùn ti gbé ẹnìkan sọ̀rọ̀ àwọn igbó fún mi rí ewé tó kù wọn bá kú wọ́n yà wọ́n á máa ti tẹ́lẹ̀ mọ́ nìkan tí wọ́n tí tó kú wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n yìí. <laughs> bóyá lóyún lè jẹ́ lẹ́yìn oṣù a àmọ̀ pé pabambari o tún wọn tẹ̀lé ní ìyẹn wọn gbọ́. kọlọ́nkọ́ wa kó tó àwùjọ wa o lè jíjà nù sẹ̀ríà ó ní tààrí ó ti dẹ̀bi tẹ̀ tiẹ̀ kìí ṣe gbogbo pé jíyàn ní nǹkan nínú àti jíyàn lọ́wọ́ a má ti sẹ̀ríà gbọ́ yìí o. pẹ̀lú àyà Qur'an èyí ò rò pé gbogbo bí wọ́n bá ti dín ẹni ìjẹ́lá èyí ọmọ gbé lọ́wọ́ ni kódà ẹ̀ ń bá mú gbogbo apákó ń bẹ ó lè sọ pé òun ti ń gọ ọwọ́ náà ọwọ́ náà ló ti ń gé ṣùgbọ́n pẹ̀lú wo hadith anabi wa sallallahu alayhi wa sallam àwọn afa sọ̀rọ̀ lórí ti ń jẹ́ àtẹ̀rẹ̀kọ̀ nínú sẹ̀ríà táàmù torí ẹ̀ géèyàn lọ́wọ́ lónìí kàrí kéèyàn mú dúkìá kan sọ́jà tẹni ẹlẹ́ni mọ̀tàrà mi nìkan yìí sọ́jà tẹni ẹlẹ́ni kì í ti fárẹ̀ o. dúkìá yẹn property yẹn o lè jogún o lè jẹ nǹkan mi tó sì lápọ̀nlé tọ́lọ́wọ́ ọgbọ́wọ́ ní báyìí fún òun mú lọ ká mọ́ bẹ́ẹ̀ kì í ti jalè o kèétí ìdálè tó sọ pé wọn gbé e lọ́wọ́ ó ti mú ọ̀rẹ́ dì tó ti ń sìn olùwà má ti lọ o tó fi mú o ṣùgbọ́n ti ìwọ náà ti gbá a ẹni di di nǹkan yìí gbọ́dọ̀ wọ́n ti ń sìn ó ń pèsè àgbáàdì kalẹ̀ ó ti gun wíńdò kọ́kẹ́ jà sínú ilé mi àbó ti gbọ́ ọ́nú ilé tẹ̀ ń wo tí ó mú lọ́ka mọ́bẹ̀ lọ́ba di girigirigiri lọ́ba fi lápá kí ló mú kí ló mú ẹ yí kankan lára rẹ ẹ ti di lọ́wọ́ ètí ìdí kan ṣùgbọ́n alájọ lè fò náà ti di àjẹkọ lágbára fún fún tó ṣe ṣùgbọ́n yìí ṣe sẹ́rọ̀kọ̀ ṣẹ̀rẹ̀ ìyá ètí ìjàlè yẹn ó ń pèsè agráàdì kalẹ̀ gbòòrò díẹ̀ sí tọ́yì ntọ́wá mú owó ni tọ́lá kọ́lé nígbà tá a rí tí ó mú lábá rí twenty naira ní ti ó ti fi yòókù lẹ ó ti rí yòókù rẹ pé kò rí yòókù inú ilé náà ló ti kú ó ti yọ twenty naira àbọ̀ yọ fifty naira lọ́ba ti họ lábá lé lábá bá fifty naira lọ́wọ́ rẹ̀ tó tọ́ ìyókù ó ti fi yòókù lẹ̀ èdè báyé torí pé kékeré kan kò mú ń júbà náà lọ àní gbé lọ́wọ́ ní sẹ̀ríà o. Aa, a ní ìdí lọ́wọ́ ní tẹ̀lé à kìí sí ìtò tá à ń gbé lọ́wọ́ ní. yorùbá bí ọjà ló fẹ́ sí lọ́ba ló kó adìẹ tó ti kú lọ́ba gbé fún lọ́ba kí kó adìẹ a ní ìdí lọ́wọ́ ní kọba àtẹkù ẹran tó tóbi ní ń gbé gbé lọ nígbà tí ọba ti gbé àkọlé tó ní ìgbẹ̀lì à lọ́rẹ́ ìgbèrè. mìnìkérì ti mítìlì kọjá pé dúkìá yẹn ọ wà níbi abẹ́ ààbò ìpamọ́ téèyàn máa irú ẹ̀ pamọ́ ti ló fi sí inú kọ́ńbọ́ọ̀dù ẹ̀ àbó fi sínú yàrá rẹ̀ náà ló fi inú agolo kan nínú yàrá rẹ̀ lọ́ba wọ̀ bẹ̀ lọ́wọ́ lọ́ọ́ tó e bí májàmú yòókù bá ti pé o lè lọ á gbé lọ́wọ́. ṣùgbọ́n aṣọ aṣọ ń lówó lórí gan ọba aṣọ àtọ́rí wáyà lẹ́kùn yìí kò sí fẹ́ǹsì kò sí gan o aṣọ àtọ́rí wáyà lọ́ba lọ́ba lọ́ba gbọ́nà ẹ̀yìn lọ lọ́ba lọ ka ní òsì lábẹ́ àpò ètò ọba gbé nu kọ́bọ́ọ̀dù lọ́wọ́ àtú tó gbé lọ àbò fóònù ní ọwọ́ àpò ẹ̀lìgé lọ́wọ́ ìgbọ́nyù ẹ̀ gbàǹgà yín padà tẹ bá mu lọ kọ́ọ̀tù wọ́n lè tẹ̀lé yá jẹ fún o mọ́kèdè bí gbé lọ́wọ́ tó ẹ̀ tó ní dúkìá kọ́ tọ́jú ẹ̀ lọ́nà tí yẹn bá tọ́jú ẹ̀ gbé ẹran tó mẹ́fù lè lọ́ba tu okun rẹ̀ ní bá ń fà á lọ lẹ́bàá dé wọ́n gbé lọ́wọ́ mi lọ́ba tí májọ̀ lè fún wa ti tó torí pé yòó lè di ẹran sínú pọ́ńbọ́ọ̀lù àbí kó fúnnú yàrá èyí tí èèyàn bá dé mọ́lẹ̀ tí bá ń lọ tó bá jiyàn wọn ò ní gé lọ́wọ́ ìgbésẹ̀ ẹ̀sùn mẹ́lẹ̀ lẹ́ẹ̀kùn lè yín dídé ẹ̀sùn rán mọ́ tó bá wá tún bẹ́ẹ̀ mo rò kó tiẹ́ sí ọgbọ́dọ̀ jẹ́ yí pé ọ wà lábẹ́ ààbò ààbò orú nǹkan báwọn. làásùbọ̀ àtàláwò òde tí ò sí ìdínkù nípa tí ò sí ìdínkù pa níní nǹkan o tọ́ba ṣe é pé òdu ń bẹ́ẹ̀ pé àjọ mìíràn yìí gbogbo wa mú ju ilé lọ ètò ìlú lágbà lọ́wọ́ rẹ̀ àti lè mú lọ kọ́ọ̀tù ojú ti gbaa àmì gbé lọ́wọ́ ọjà lè wọ́n sì èkó lè ní lọ́wọ́ ẹjọ́ da bísíǹsì ni ẹjọ́ àbójú ni tí wọ́n lọ́kọ̀ ọ̀dẹ́ gbọ́ ẹ̀dẹ́ bẹ̀rẹ̀ kejì síbẹ̀ náà àgbègbè lọ torí pé ìní náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá akọ́bọ́ bíi dúkìá ọmọ rẹ̀ tó mú bẹ́ẹ̀ àgbègbè lọ́wọ́ tẹ̀wé àdéhùn sọ̀tọ́lá sọ̀tọ́ ọmọ kẹfẹ́ àǹtàwà mọ́ọ́lùkà bí àbíkà àdúrà àdúgbò ní bàbá ẹ̀ náà kéde kọjẹ́rú fún bàbá rẹ̀ kí kéde pé kìlì o ìkẹ́tọ́lọ́ ń ṣe nípa ìwálé ayé rẹ̀ nípasẹ̀ bàbá yìí nìkan wàá gbọ́dọ̀ jẹ́ pé nípasẹ̀ fóònù nǹkan lọ́dọ̀ tiẹ̀ ìní wọ́n wà tó ajé lọ́rùn wọ́. so ṣubú àníyẹn bẹ́ẹ̀ náà ni ìyàwó sí ọkọ òtó lè bẹ̀yẹ ndọba ní kílèmù kò mú kọjá là kò lè kílèmù ẹ̀ ṣùgbọ́n kí èsì òní gígé lọ́wọ́ ó lè jalè ó ó lè jẹ́ olè nú àgbá ó ṣùgbọ́n kí èsì òlè pé á èlò lọ́ọ́ lọ́ọ́ mú lọ́gbọ́ jésù. aláwájú ilé ẹ̀kítífà kó ti jẹ́ pé ojú kan náà wípé èèyàn ti fi ìfamọ́ kọ́lọ́fí lójúlọ́jì kọjá káwọn èèyàn mọ̀ ìdè èjì tọ́ ń lọ tọ́ sọ ọ́ bọ̀ tọ́wọ́ náà wàá gbá mọ́tò tó jọ lọ owó ńlá ló ti di lápò rẹ tọ́ba pàdé bọ́ọ̀sì fún òníje lọ́wọ́ ọ ẹsẹ̀ láìsí pàwọ́ rẹ olù agbára ni kí ní bóyá gba àwọn ìjẹ. lóṣìṣẹ́ ẹ̀ ń bá gbé igi dáná àbò gbé bọ́lọ́ ìlú ètè sáré kù ètè sáré kù gáàsì ni wọ́n bọ̀ ẹ̀ tó ṣẹ̀rá àbàtàlà àbò ti ní ìdíyàjẹ́ tiẹ̀ lọ́tọ̀ kó tó lè ju sáré jùlọ gbogbo jésù tó nínú tààrí tí àwọn onímọ̀ tí wọ́n wá nìyẹn lẹ́yìn ìgbà náà láwọn àmọ́ wo àwọn àhàdí àbáfẹ́ pé nítorí ibi eléyìí fàlà kọ́tí aláàmù ntẹ́síbí àwọn tí wọ́n ń jalu nǹkan tí wọ́n lọ ń bo nǹkan bí wọ́n ti máa ṣe lẹ́yìn òkè ìbàdàn ẹ̀ ní kí ọ lọ́wọ́ ẹ lè pọ́n discipline wọ́n kàn já sọ́ọ̀bù pẹ̀lẹ́ ìmúwéré ṣe fún ní sọ́ọ̀bù ní ń sá lọ olè wọn já o mọ́tì èso lè nínú sẹ̀rí àgídé lọ́wọ́ ojú táyé ni wọ́n ti dé. yorùbá mi yé bàbá mu wọn gígé lọ́wọ́ pé ọmọ wọn fi ṣèbí àjẹ fún wọn wọ́n yà ṣèbí àjẹ ní ìfún wọn. ó ní wàhálà mọ̀tẹ́lì péyì. bẹ́ẹ̀ náà ni ẹni tó yí pé òun náà mú owó lójú èèyàn ni ṣùgbọ́n nígbà tí ọkọ̀ kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ fipamọ́ mọ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ pé ẹjọ́ sọ̀rọ̀ lọ ọkọ̀ kọ́ gbọ́ wọlé ọwọ́ yẹn tí wọ́n á ń sọ̀rọ̀ lọ kò ní ìjọ kò ní ìjọ ọwọ́ rẹ̀

ẹ àti ẹgbẹ tẹríkọ tẹrí yí àtúndọ mọ tẹlifù ìrèsìlẹ rẹ jà náà iná àmójọba àníjíwọ rẹ bẹ́ẹ̀ wàlá ká ìní bẹ́ẹ̀ náà ni ẹ tún ti dàmbà tó dalẹ̀ ó ní asàlámù aleykum aleykum sàlám àìpẹsẹ kújọ mẹ́ta sàlám bí àní o ìmọdé ń wá yín mo fẹ́ béèrè question pa ẹ̀rọ ẹ̀sìn ni à ẹ máa bọ̀ ẹ wá jókòó ẹ bá ní ó bu omi fún un tó wá béèrè kí ló béèrè kejì ẹjọ́ ń bọ̀ nfẹ́ sáré wọ tọ́lẹ̀tì kẹ́ ẹ tó dé nínú àwọn nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́lifíṣẹ̀ òṣèré sáfò ó ti gbé láyé lọ́ba àtúntò lọ́wọ́ rẹ̀ ní tẹ́lẹ̀ <laughs> torí ẹ pé ọ̀rẹ́ ti tí ọgbà ebi <laughs> ọ̀rẹ́ máa lọ ẹgbẹ́ ah mo ní ìdá yẹn kó wojú bẹ́ẹ̀ lọ. ẹ bá ẹ bá rí ibi ibi tẹ ó ń ike àmì ń bẹ lára ìwà dáadáa ń bẹ lára tí ó jókòó fọkàn ń wọlé lọ tó ṣe ló ti so olè náà ní kùmọ́ ṣe pé a wà lọ́wọ́ ní sẹ̀ríà mo rò pé jésù. <laughs> ọ̀dàlẹ̀ nìyẹn. yíjọ èèyàn lọ́wọ́ yẹn pẹ̀lú súnà anábì sallallahu alaihi wasallam ọwọ́ láti máa gbé ìmúrù àwọn onímọ̀ ti dẹnu kò lórí pé ọwọ́ ọ̀tún làkọ́kọ́ bọ́ba ní tún jalè wó tọ́ba tó jalè wọ́n gbé ọwọ́ ọ̀tún tọ́ba tó jalè wọ́n wà gbé ẹsẹ̀ ẹ ẹ sọ́rí ẹsẹ̀ ọ̀tún sọ́rí ẹsẹ̀ ọ̀tún mo fẹ́ wí so kẹ́hìn pé ìdí ọ̀bà tó wá jẹ́ pé yóò àtúntò ẹ̀ tọ́ba yóò tún mọ́ fi jalè tó a máa pa kùkù dé ìlọ́bẹ̀ kùkù tí ó tún àwọn ọ̀bẹ ẹgbẹ́ ẹ̀ ti pa yányán nù. <laughs> àdìsí alákọ̀ọ́kọ́ ibùdó hajjari sọ bẹ́ẹ̀ ó ní mustapha kò ní alẹ́ bukhari àti muslim lọ́gbà wá wàlláfùlì muslim ìgbàgbọ́lò rẹ̀ imam muslim ló ní látọ̀dọ̀ aisha kọ́lọ̀ kọ́yọ́nù sí ọ̀sẹ̀ yìí pé qala rasulullah sallallahu alaihi wasallam la tuqta'u yadu sariqin illa fi rub'i dinarin fasa'ida muttafaqun alayh. òsì ọlọ́run sọlọ́lá àlè ọ̀sọ́rọ̀ àgbẹ̀ pé ọwọ́ ẹ̀ ń tọ́ bá jalè ẹ̀ gbọ́dọ̀ gbé o àfi tọ́ bá di rogo èdè náà á ti calculation díẹ̀ ń bẹ̀ o ẹ̀dọ́ afẹ́ kọ́lẹ̀ sọ̀yà kọ́lẹ̀ fáfàlì sọ̀tọ́ ìdàn àbí tó ju rogo náà yìí lọ ìdarí dínà onílàwùdó wàlàwùdó lè Bukhari gbólóhùn ti Bukhari ni pé. تقطع يد الصارم في ربع دينار فصاعدا asariku ẹnba jẹ olè ọwọ́ rẹ̀ wọn máa gé bí rúbù ìdínárì fọtọ ìdẹni tó bá jẹ rúbù ìdínárì ìdarin bí ìlarin dínárì one over four dínárì àbí jù bẹ́ẹ̀ lọ. wàhíìrì wáyé tẹ́lẹ̀ ahmed اقطعوا في ربع دينار ولا تقطعوا فيما هو أدنى من ذلك إنه رواية إمام أحمد الشيخ الله صلى الله عليه وسلم wọ́n gbà kó jẹ ọlọ́sọ̀ sọ́ra nǹkan yìí pé téèyàn bá ti dí wá lọ́ba pọ̀ dí náà ẹ máa gbé ọwọ́ rẹ̀ وعن ابن عمر رضي الله عنه عنهما ọ̀rọ̀tún wa látọ̀dọ̀ abdullahi ibn umar bọ́lá nǹkan yóò sá abidé ikú òjijì ọlọ́run sọlọ́lá àdìọ́sọ́lá adànàbí sọlọ́lá àdìọ́sọ́lá kọ́tà àfihàn mẹjánìn sámanuhu sọlá àtàtúndàrà àhìn ó ní òjijì ọlọ́run sọlọ́lá àdìọ́sọ́lá ó gbé ọwọ́ ẹ̀ nìkan nítorí ikú jí àwà jẹ́ǹpẹ̀ ní kiri kiriki àwà tí wọ́n máa ń lò jọ̀rùn bí a bá ń lójú ogun bí wọ́n bá ti mú ìdà lọ wọ́n mú àwà náà lọ kẹ́nìkan bá jẹ́ ike ó ó ta ọfà wọ́n lè fi dìfẹ́ǹdì ara wọn láì pé ìdà náà ni wọ́n lè fi gba báyìí so mèjìdọ́ náà ni wọ́n pè ní mèjìdá yìí. ó ní salasatu samatu samanuhu salasatu daraati iye tó wọ́ ọ náà ní dírámù mẹ́ta. kíni pilẹ̀ káfí mọ nìkọ́ọ̀bù òṣùwọ̀n tí èèyàn máa ń gbìyànjú lọ́wọ́ ṣé dínárì ni àbíjọ́rà bẹ́ẹ̀ náà ní ti zakat bẹ́ẹ̀ náà ní ti bíyà ṣé dínárì ni àbíjọ́rà pàtàkì ló ti zakat ètò kẹsẹ̀ rí lẹ́yìn inú ọ̀rọ̀ àwọn onímọ̀ tó náà fi dínà ṣùgbọ́n àwọn àdìsọ̀wá tó sọ̀rọ̀ dirham tó sì sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí kí lásìkò yẹn iye tí ń tẹ́ nítorí pé lásìkò yẹ iye tí ń tẹ́ dínárì pẹ̀lú dirham ni wọ́n ń dákọ̀ yẹ kò mí pé dirham nìpìlẹ̀ gbogbo tí yé zi tòtò bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n àwọn àdìsí mi ó tún dáko òǹkà mi nínú dirham tó tún pọ̀ ju ètùtù máa sọ tẹ́lẹ̀ lọ nígbà tí nǹkan kéèyàn. so abu hanifa dúró lórí darahim ṣùgbọ́n jùlọ orun ìlẹ̀mọ́ ń wà lórí dínà bẹ́ẹ̀ náà ni lásìkò tá a wà yìí èyí tó pọ̀ jù nínú àwọn tẹ́ ń kọ́ research wọ́n dúró lórí yìí pé dínà ti tẹ́yẹ́ pé láti gbé záàbù ló ti wá òun náà ní ká sì ti òṣùwọ̀n ìgbàkí ní sọ́ọ̀bù ìgbàkà darahim. tó bá fẹ́ mọ òṣùwọ̀n rẹ̀ àwọn ènìyàn ti rìsáàsì lórí àti mọ kí ni gram tó wé dínárì ànábi wa sallallahu alaihi wasallam lásìkò yẹn kí ló wé gan lásìkò sẹ́yìn ní gram wọ́n ní nisọ́ọ̀bù zakat ó wé eighty five gram àwọn míì sọ̀rọ̀ eighty nine àwọn míì náà sọ míì ṣùgbọ́n ìtọ́ kọ́mọ́ntì ni pé eighty five gram. ẹni góòdì ẹ ẹni góòdì tẹ́ẹ̀rì ní ara yìí. ṣùgbọ́n tó wá jẹ́ pé sílvà ni tí a fi ń ṣe dàráhìm wọ́n nìyẹn five ninety five five ninety five. tẹ́ bá wá sírò tẹ́ bá fẹ́ mọ̀ bóòlù ẹsẹ títí owó tiwa ẹsẹ lọ sórí net ẹsẹ kọ one gram price of one uh, gram of gold in Nigeria uh, naira yàrá ti kọ náírà so yọọ kàn fi wá fún yín ìyàtọ̀ tí ń sìn tí ó lè wà láàrin Lagos Kano Ìbàdàn ó kéré tó bá ti gbé wá fún yín ìyẹn lẹ́ẹ̀fì multiply eighty five ẹ fi jẹ́ ti nisọ́ọ̀bù zakat presently ṣùgbọ́n tó bá fẹ́ yọ zakat sí tẹ̀fẹ́ láti fi ní ìsúná bàbọ̀ which means ẹ serious àtàwọn institute don serious wọ́n ti mọ ìgbọ̀n lójoojúmọ́ pàdé ìgbà tó ń drop ìgbà tó ń lò ó wọ́n á wá average gẹ́gẹ́ bí kù wọn á mú average àti wọn mú lowest ètò wa wù ètò average wa òkè tó ẹ bá tó wá fẹ́ tiẹ̀ tèmi ìtọ́jú pé ó mú tèmi lọ́wọ́ ẹ lè sọ pé nisab nisab náà ni ẹkọ bẹ ẹsì yẹn náà ni kẹ ẹkọ nisab aa Nisab. nisabu zakat in Zamfara state of Nigeria yóò gbé wa fún yín nìyẹn àwọn ọdẹ kọ fún yín pé láti yíya one thousand four hundred and thirty six ìjọra títí dé ìyẹn rọmọbán rẹ títí dé rọmọbán one thousand four hundred and thirty seven táwa lóyè ìyẹn lè fi yé báyìí ní ọmọdé ní sọ́ọ̀bù bàtà tí nǹkan bá rú ọ lójú wọ́n tó fi fóònù rẹ lórí ẹ̀ ẹgbẹ́ ó pè lórí fóònù lẹ́jọ́ dìbéètì lórí ẹ̀ gbogbo ẹni gẹ́gẹ́ sí so èṣèlú ń dì náà ẹni zaka máa wọ̀ èṣèlú ń dì náà ẹni zaka máa wọ̀ so tí wọ́n bá ti wá fún yín ní calculation yẹn presently ó lọ bí six hundred and forty something thousand. Naira. six hundred and forty something thousand naira nàbà tí wàá fún yín calculation yẹn so lẹ́wàá dìbò ẹ̀jẹ̀ by twenty ẹ̀jẹ̀ ti dínẹ́rì ẹ̀yọ̀ kan dínẹ́rì ẹ̀yọ̀ bá get after that ẹ̀ wàá dìbò ẹ̀jẹ̀ by four ẹ̀ wàá get rúbù e dínárì so rúbù e dínárì yẹn gẹ́gẹ́ bí calculation tí wọ́n tí wọ́n ṣe kanu orí net eight thousand plus ni wọ́n gbé síbẹ̀ torí kó tó jẹ mọ́ èyí tó kéré jù ní tá a máa fi sàdáàtì lórí mọ́sáàbù màlìkíyà tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn lẹ́nu fíkìú wọ́n ní mọ́sáàbù màlìkíyà pé àti ẹ̀ ò tí ẹ̀ wà á rí nǹkan kan rárá at least ó yẹ pé orí tó jẹ pé téèyàn bá jí wọ́n gé ọwọ́ rẹ̀ ìdáhùn màlìkíyà sọ nìyẹn mbọ́ ẹ pé tó níye lórí la fi sàdáàtì ẹ̀ ọ́ yẹ at least ọyẹ kó tó ń dọ́yẹ pé tó ń tàn bá tiẹ̀ jí wọ́n gbà owó eléyìí owó nínú sẹ̀ríà láti torí ẹ̀gbẹ́ wọ́ àyẹ̀kú tó bá fẹ́ abéèyàn bí ẹ̀tọ́ ọyẹ kó lé kan tí ó tó tí a lè torí ẹ̀gbẹ́ yàn lọ́wọ́ tó di èsì àbí yorùbá mi yé ni ṣùgbọ́n àwọn ti kọ́ gan ni pé ọfẹ́ tọ́ abéèyàn dẹ̀tọ́ tọ́ba jọmọ jẹ ni ọfẹ́ jábàálẹ̀ àbí ìtọ́yẹ kó lè san tí ó tó ìdí àtúndì ẹ̀ máa ń gbéyàn lọ́wọ́ tòlá <laughs> àwọn afá mi wọ́n sọ̀rọ̀ rẹpẹtẹ mẹ́fẹ́ ayé ah, ìyáàsù wọlé à ń ṣe báyìí ìyáàsù <laughs> jẹ́ ọ̀ṣẹ́ wọn ra wọn ẹ̀ tó fẹ́ gbádùn àtẹ̀jẹ́ fẹ́ fi nira kan tó fi àjọ wọn tó fi àjọ wọn ra wọn. pẹ̀lú yẹn ó yẹ kó clear kí wàhálà òsáàfù kí ni nìsọ́ọ̀bù zakazù kó dínkù kò sí kálukú ọ lọ sórí net bẹ̀tì nípa grant yẹn nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹnu gbogbo mọ̀hánsọ́ra òun náà ni wàhábàtú sọ̀hẹ́lì nínú tíra ìbáṣọ ni àlìsíkù ìsìlámù wọ́n àdìlẹ́kọ̀ọ́ ọkọ̀ àlàyé ọ̀pọ̀lọpọ̀ mẹ́ẹ̀ tó lẹ́yìn ìgbà náà àwọn bòókù míì náà tó wà lórí zakat separately ṣùgbọ́n àdí àwọn míì nínú fífi zakati kọ̀rọ̀dọ́wì sẹ́yìn pé kọ̀rọ̀dọ́wì ni so àwọn ní haraka ni yusuf kọ̀rọ̀dọ́wì so ìfúwání ni nínú àwọn ìfúwání ó ti gbìyànjú ó sì ní fífi ó sì wà láyé dìsìn kọ́lọ́ ọ̀sán àlékún dáadáa fún àwọn àdúgbò náà kó sàmójúkò fún àwọn àdúgbò náà àwọn ìsìn àdá ń bẹ níbẹ̀ tọ́jẹ́ yìí pé ìmọ̀ sympathize pẹ̀lú society ọ́ àfẹ́sì fatiwa yẹn ìyẹn ọkọ̀ sílẹ̀ yẹn ọkọ̀ gbé wájú nùsùsù lè yẹn ọkọ̀ gbé wájú náà nùsùsù lè yẹn ọkọ̀ gbé wájú náà so sẹ̀rí àtọ̀ yìí pé ẹ̀ǹtí ọba yọ zàkà nínú ràkúnmí kó tó di ọ̀ràn yẹn lé lórí yóò ní ràkúnmí èlò márùn-ún èyí ti ṣe kan ní ọ̀yọ́ ẹran ní ọkọ̀ máa bí ọ́nà ràkúnmí márùn tí ẹ bá ṣírò ti sílvà ti sílvà yẹ kò ju bí around fifty five thousand àbí fifty six thousand àbí nǹkan kan lọ taba ṣírò ti sílvà taba ní kápítì ní sọ́ọ̀bù zakat tẹ́ bá ní fifty five fifty tó ní téèyàn lè pèlè lówó lọ́yọ́ ọmọ yọ zaka àwọn mẹ́wàá máa sọ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ gbà ní ká wò pé tálákà pọ̀ ní àwùjọ ẹ kó fifty five náà máa yọ yín ò sì kọ́ kì í ṣe pé zakatu dóńdó wípé zaka nìkan ni ká máa yọ àìmọ̀ tí ẹ bá tiẹ̀ wá ya fún àwọn àwọn kò tiẹ̀ fún yẹn ní kankan at least kọ́ yọ ìwọ ọlọ́run ìyẹn tó máa zaka èyàn lè má ní fifty five thousand lọ kí ó sì fún yàn nínú owó rẹ̀ tó ní ó lè má ní ju ten thousand lọ kí ó sì fún yàn bẹ́ẹ̀ gbogbo ẹgẹ́ sì sìn tó kìí ṣe pé káwá sọ yìí pé dandan gbà ẹ̀ńtọ́ náà ọ̀fàrọ́dà àgbàká lélógá ní ọmọ yẹn ọ̀sàká bẹ́ẹ̀ pé àwọn tí ó kàn ọ̀pọ̀ lẹ̀ oúnjẹ ó fi five thousand jẹ oúnjẹ níbi zaka àbí òní di zaka ni <laughs> ẹ tó pé ó fi five thousand pamọ́ fọ́dún kan tí ò ẹnìkan ló tó sọ lọ́rùn olówó ni fi five thousand ló ní pamọ́. kò sì débi ọwọ́ ọ̀sìn tọ́dún fi yípo bóò lè ṣe wá dolówó kìí dolówó kìí dolówó rárá ó lè jẹ́ gbogbo kìí five thousand ló lè jẹ́ òrùdù tìjára rẹ̀ ni mo rò pé ẹgẹ́ so nígbà tó ti jẹ́ pé fi five thousand ni kí ọmọ jẹ́ kọ́kọ́ jù bá ń lọ ó lè gbogbo ó ń rẹ̀ lówó ń jáde ó ń rẹ̀ lówó ń gbogbo ẹgbẹ́ ti ti ìyẹn sì lè jẹ́ mọ́ ti mílíọ̀nìà tí sàkà òsì ní jọ́ràn yẹn lórí rẹ̀ ẹ̀ẹ́dìlé ńgbọ́ bá jẹ́ pé kò tébù kò sì ní ọjà kan tó kó kalẹ̀ táàpin làbẹ́ tí wọlé lórí màtíìnì ńlò tíbi ń ṣiṣẹ́ so kò ní ingredient kan tó kó pamọ́ kalẹ̀ bó ṣe ń wọlé ó sì láwọn èèyàn tó kó sínú iṣẹ́ rẹpẹtẹ ṣẹ́ ń jẹ lábẹ́rẹ̀ nítorí ṣéun ó tún ti ju zàká lọ àyìn tó ṣéun ti ju zàká lọ náà ebi zàká yọ yọ lẹ́ẹ̀kan lọ́dún ni àwọn eléyìí gbowó lóṣooṣù olówó ojoojúmọ́ bẹ́ẹ̀ <laughs> so tí má jẹ̀mú zàká bá pé náà ní ká máa sọ̀rọ̀ zàká ẹtí ń gbowó oṣù ká sọ pé oṣooṣù ní kọ́ máa yọ zàká nínú fásitì wa tọ̀dọ̀ mọ̀mọ́mọ́ oṣooṣù tí a jẹ́ bí wọ́n mú owó tí jọ náà ni mo tún fún ẹ ní owó oṣù pé ní ìsìn yìí ọjà adára àwọn zaka kankan rẹ̀ tíjọba tẹ̀sí dára àwọn zaka kankan rẹ̀ tó nígbà padà ẹ bó láti tabuleti gbogbo lè dènà ebi ebi tó káfí pẹ̀lú góòlù òun náà ni ìtọ́kùnrin ẹ̀yẹ lọ́dọ̀ àwọn náà ẹ bá wá ní sílvà lówó kété kò ń jà lọ́wọ́ rárá rúùrù kékeré yà ni tó ọmọ lọ sí inú owó rẹ̀ ó yí ti dáadáa gbogbo tí tó wọ́n bá dé agbọ́n mi ní lọ́dọ̀ jẹ́ ó yé o pé kákàtì ibi kíra ìkú ni àbùkù wáyé ẹ ṣe nǹkan tí a kà tí a kì í ṣe àgbà sílẹ̀ báyìí.